ìfẹ́ mi fẹ̀rín ẹyẹ mi sí o inú dídùn ló mọ ríà ìfẹ́ mi ayọ̀ mi onítèmi ọ̀rẹ́ mi ó yá rẹ́rìn sí mi ìfẹ́ mi ẹ wo gbogbo ayé olólùfẹ́ tẹ wà lé ẹrẹ́rìn síra yín náà gbogbo yín tó ti dàbí áwọ̀ tẹ́tí ń di ẹnu díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ látàtàárọ̀ ìtòlẹ́ aláyọ̀ ti dé sójú móhùnmáwòrán yín báyìí ó yẹ rẹ́rìn sí dádì dádì ẹ̀ rẹ́rìn sí mọ́mi ẹ máa sọ pé ìfẹ́ mi bẹ̀rin ẹyẹ mi sí o inú dídùn ló móríyá o ìfẹ́ mi ayọ̀ mi onítẹ̀mí ọ̀rẹ́ mi oya oh, smile for me ẹ smile fúnra yín jàre kí gbogbo ìfẹ́ kó máa ṣe kí ni kó máa rotate wẹ́rẹ́wẹ́rẹ́ nínú ilé wa ó de wọ́n máa dùn láṣẹ ọlọ́run ọba kò sí nìkan mo tún kí yín káàbọ̀ padà sórí ètò ilé aláyọ̀ lórí Orísun tẹlifíṣàn tiyín gangan orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjọ ayọ̀lúwaṣọ́lá fún mi aláṣà kẹtìn tí ò kọ́ mọ ìyá gbogbo ìfẹ́ lórí ètò ilé aláyọ̀ lórí Orísun tẹlifíṣàn ṣẹ́rẹ́ àwọn ìdílé aláyọ̀ mi tá a jọjú wọlé lẹ́ẹ̀kan tí wọ́n ń kúrú tí wọ́n ń ga tí wọ́n ń kúrú tí wọ́n ń ga a ti gbàgà fún wọn ẹ ti mọ̀ pé iléeṣẹ́ Orísun tẹlifíṣàn we are caring ẹ́ so wọ́n ti jókòó ẹ káàbọ̀ sórí ètò brọ́dà mi ẹ àwọn ará ilé ti rí ojú yín wọ́n rí i pé ó gún régé bẹ́ẹ̀ lẹ́rẹ́rìn músẹ́músẹ́ sí àwọn aráalé tẹ́lẹ̀ àwọn aráalé ni wọ́n wà ní ibi báyìí ẹ bá ṣàfihàn ìdílé yín fún àwọn aráalé orúkọ wa ni mr mrs ige. Hmm. mr and mrs ige àwọn ni àlejò wa lórí ètò ilé aláyọ̀ lọ́jọ́ tí nájẹ̀tẹ̀ tó ń kíyìn gan wípé ẹ kú oríire náà hmm. oríire náà àbáwá dalẹ̀ láṣẹ ọlọ́run ọba à ń celebrate yín lórí ètò ilé aláyọ̀ lórí Orísun tẹlifíṣọ̀n hmm. together forever yes ma. olúwa ṣeun ó dà eh, bọ́dà mi níbo lẹ ti pàdé sísá mi. Hmm. ṣẹ́jú díẹ̀ díẹ̀ díẹ̀ la ní ká ṣe ní pápá. wọ́n invite me hmm. láti wá ṣe iṣẹ́ ìránṣẹ́ ní. iṣẹ́ ìránṣẹ́ orin torí a mọ̀ yín sí gbajúgbajà olórin olórin ẹ̀mí ẹ̀gbẹ́lẹ̀. <laughs> ní Ondo State. Hmm. so ẹni tó invite mi àjọ ṣe agùnbánirọ̀ ni hmm. ní Ebonyi state so ṣá invite mi ṣùgbọ́n tó invite mi gan mo ti fẹ́ lọ mo tún ṣe àpọ́n pé <laughs> àṣeyàwó wà lọ́hùn <laughs> àṣeyàwó wà lọ́hùn mo tún ṣe àpọ́n pé hmm. owó tó fẹ́ san ò tó kíní kan kíní kan ó ṣàṣeyàwó pé ah j praise ẹ gbọ́dọ̀ wá kíní kan gbọ́dọ̀ hmm. máa increase owó yẹn so ìyàwó mi tí mo fẹ́ ń sin wá jẹ́ welfare director wọn so òun ló ń pè mí ah Eh, man of god ìbọ̀lẹ́dẹ́ kí lẹ́ wàá jẹ́ kíní kan kíní kan gbà tó yà mo fẹ́ lè máa sọ pé ah ti ìgbọ́ ti <laughs> ti pọ̀ jù ah, ah, ṣe bí wẹ́ẹ́ fi àná ní ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ wálẹ̀ lọ́rùn. sọ bí mo ṣàṣe débẹ̀ tí mo rí mo ní ah ọmọ ló ló hmm. set by boy yẹn mi ò jẹ́ kí yẹn kó kọ́kọ́ díṣẹ́ ìrànṣẹ́ lọ́wọ́ mo ṣáà ṣiṣẹ́ ìrànṣẹ́ tán ìgbà tí mo hmm. ṣe tán mo ṣáà tó wọ́ tó gbó mi wá kìnìkan kìnìkan so ibẹ̀ ni ọkàn mi ti ń tó ti ń fà sí díẹ̀díẹ̀ hmm. so mo dẹ̀ bá ọ̀rẹ́ mi sọ̀rọ̀ tó jẹ́ pásọ pé ah ó pé mi fẹ́ já hmm. òdòdó gan ṣọ́ọ̀ṣì yẹn hmm. so ọ̀sẹ̀ yẹn dẹ̀ lòun fẹ́ kúrò ní Ondo because ó ń ṣiṣẹ́ pẹ̀lú ọ̀rẹ́ mi tó jẹ́ olùṣọ́ àgùntàn so ọ̀sẹ̀ yẹn ni mo wá mì tẹ̀. ọ̀sẹ̀ yẹn làwọn tún fẹ́ kúrò bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ah, kábíyèsí ọlọ́run o kábíyèsí ọlọ́run. tí hmm. bọ́lọ́run ṣe ṣe ìrìn àjò yẹn. bọ́lọ́run ṣe ṣe ìrìn àjò yẹn nìyẹn sísá mi nígbà tí bọ́dà mi dé tí ẹ ṣe ṣe wẹ̀fí àrísìmù tẹ́ ṣe gbogbo ẹ̀ tán tẹ́ ṣe lẹ́kùnrẹ́rẹ́ tán wá dẹnu fẹ́ kọyín kí lẹ rí kí ni àwọn àpẹẹrẹ tẹ̀yìn gan kọ́kọ́ rí kẹ́ ẹ̀ tó jẹ́ o. ìgbà tó kọ́kọ́ kọ inú fẹ́ sí mi. Hmm nǹkan tí mo lọ́kàn mi ni pé ah, ah, ìránṣẹ́ ìránṣẹ́ la pè é kẹ wá ṣe. Ah, <laughs> mo tún wà o mo tún wò ó ẹ tún ti rí mi ní ẹ̀yìn iṣẹ́ pásítọ̀ wà dẹ̀ pé nǹkan tó pè yín o àbí bó hmm. ṣáà ń dá o tí mo dá o. àbí ara àwọn wí tá à ń sọ ni. àbí àwọn ni bó hmm. ṣáà ń lò lọ́kàn mi mò ń dá hmm. o tí. gbogbo àti mo máa fi délé lálẹ́ mo rántí pé mo ní dáárì kan tí mo máa ń kọ àwọn àlá tí mo máa ń lá so mo wá lọ ṣe ìgbà tí mo wá ṣe gbogbo nǹkan tó bá mi sọ pátá nínú church gbogbo ẹ̀ ni wọ́n ti sọ fún like bí mo ṣe rí lójú àlá bẹ́ẹ̀ ni ó ṣe ṣẹlẹ̀ ní hmm. bẹ́ẹ̀ ló ṣe ṣẹlẹ̀ ní ojú ayé wọ́n á wò pé ah, ah, ṣé àṣé bọ̀dá yìí ni sáwọn láti ń dóde náà láti ìjọ yìí. <laughs> ìgbà tó máa di àárọ̀ ọjọ́ kejì hmm. ni spiritual mom hmm. mi ló pè mí ló ní ah, pé kí n lọ pray pé kí ọlọ́run ṣí ojú ọkọ mi kó lè bàa rí mi èmi tẹ̀ hmm. wá àwọn ọlọ́kọ̀ mi pé àbí àwọn ló ń sọ wọ́n á bèèrè lọ́wọ́ pé mọ́mí kí lè tẹ̀ fi sọ bẹ́ẹ̀ because àwọn ò láìkì kọ́ máa um, kọ́ máa sọ fún pé ẹni báyìí ni she hmm. prefers you confirm it yourself as in your own personal eh, conviction. So. ló dáa. èmi tẹ̀ wọ́n á bèèrè pé mọ́mí ṣé kò sí òkìlẹ̀ she was like no I can't tell you anything hmm. you have to go and pray yourself. mo kàn wá smile mi tẹ̀wá mọ̀kàn tó kó sí wọn nínú jọ yẹn wọ́n kàn ní ṣọrẹ́ ni tó wá lánàá yẹn òun ni lọ gbàdúrà kọ́ lọ́n ṣe ojú ẹ̀ mo ṣe wá jẹ́wọ́ fún wọn wípé à ó mà ti làwọn lánàá. wàá ní ọlọ́run ẹyẹ ọkàn ni. bá a ṣe ń sọ yẹn náà kò pẹ́ náà ni nǹkan ẹni tí mo mọ̀ tó nínú church again hmm. bó ṣe tún wá bá mi ni pé àṣẹ ìbọ̀dá àná yẹn lọ pray ń pa ẹ̀ so bí mo ṣe àwọn confirmations yẹn ni mo dì mú then mo ti máa ń gbàládùra pé ẹni tí n bá máa fẹ́ hmm. tọ́lọ́run bá fi hàn mí tí n bá rí like kó fi àwọn èèyàn tí mo trust grace ẹ̀ nínú ayé wọn hmm. kó fi confirm ẹ̀sìn mi hmm. and with that that was what gave me my conviction and I said yes to him. ó dáa jù ẹ̀yin kọ́ báwo lẹ́yìn ṣe dá ti yín mọ̀ <laughs> bọ́dà mi àmì ara wo ló kọ́kọ́ sọ yín dára bẹ́ẹ̀ ṣe rí wọn ó yàtọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn wẹ́fíà ló ti ń pè yín lọ bí iṣẹ́ ìránṣẹ́ láti bí ogún ọdún sẹ́yìn. nǹkan tí mo nǹkan tí mo tó sọ mí hmm. mi ò tiẹ̀ mọ̀ because bí mo ṣe ṣiṣẹ́ ìránṣẹ́ tán hmm. so spiritual mother wa gba mic hmm. so gbogbo àwọn èèyàn yòókù wọ́n jókòó èmi nìkan mo dìde Hmm. tó mú ṣe dìde wọ́n pè síta wọ́n ṣe wọ́n sọ àwọn kankan fún tó mú ṣe dìde yẹn mú wa so reckless gba ah, there is something different about this, this person I stood up mi nìkan mo jókòó dìde ní gbogbo ìjọ hmm. mo kàn ń wò ni pé hmm. ìwọ sẹ. tèmi lè yí tèmi lè yí lórúkọ tí mo pè é. ó dáa àdúpẹ́ fọlọ́run àdúpẹ́ fọlọ́run ọlọ́run àtúbọ̀ máa tún kọ ìrìn àjò ìgbéyàwó yín síwájú àti síwájú sí èṣù bí èèyàn èèyàn bí èṣù kò ní ráyè láàrin yín ẹ jẹ́ sáré bèrè lè e, kí ni ideal person yín nínú ìgbéyàwó ideal man lẹ́yìn tí ń fọkàn sí látijọ́ ẹ̀. ìṣẹ́jú kan lẹ ní. a tall guy dá kan náà sọ lẹ́yìn tó dẹ̀ mú ara mú hmm. tó dẹ̀ ní most importantly. Hmm. mélòó lè wá ti rí nínú bọ́dà mi. Ah. <laughs> ok wọ́n dúdú kò you kó wá dúdú bẹ́ẹ̀ náà bọ̀ hmm. wọ́n ah. dúdú. tọmọ náà mo bá tó ti fẹ́ dúdú jù báyìí lọ sí ẹ wá dàbí ẹ̀yìn apẹ kókó ni. <laughs> ó jọ mi kan bíi Oh, yeah. This man is handsome and mm. he knows God. Paul yẹn nìkan ló kúrò ńbẹ̀ ṣé Ọlọ́run ni ó ṣe agbẹ́rajo ìgbéyàwó àwọn olólùfẹ́ mi àwọn olólùfẹ́ méjì tí mo gbà lálejò lórí ètò yìí lénìí wọ́n sì wà pẹ̀lú wa a sì máa gbọ́ wọn nínú ìrìn lẹ́nu wọn ṣùgbọ́n ẹ jẹ́ àdé òkè lọ́hùn náà kí wọ́n sinmi díẹ̀ nínú ilé agodo wa ń bè ẹ kú kalẹ̀ àpàdàpọ̀ orí ètò ilé aláyọ̀ lẹ́sìn wa lórí Orísun tẹlifíṣàn tiyín gangan fún àǹfààní ẹ̀yin tẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa èmi pẹ̀lú àwọn ìdílé Mr and Mrs Ige lájọ <laughs> wà lórí ètò lẹ́ni wọ́n yìí wá ń kalẹ̀ wọ́n yìí wá ń dibi ẹ̀kú kalẹ̀ lórí ètò bọ́dà mi àti sísítà mi lórí ètò lẹ́ni ẹ̀rọ bá ṣe ń yí lọ yẹn àyíṣe abala ṣé o mọ̀ mí tán ẹ bá ń bèrè lọ́wọ́ ìyàwó yín pé ṣé o mọ̀ mí tán. ṣé o mọ̀ mí tán. <laughs> mo mọ̀ yín dáadáa. ẹ bẹ́ẹ̀ bá ń bèrè lọ́wọ́ ọkọ yín pé ṣé ẹ mọ̀ mí tán o. ṣé ẹ mọ̀ mí tán. Hmm, mo mọ̀ yín dáadáa. wọ́n láwọn mọ̀ yín dáadáa àáwò bẹ́ẹ̀ tí mo ra yín tán sí báyìí tani fún kó bá wa kọ nǹkan lórí ètò léni ẹ fún ẹni tó bá ti wù yín tó bá dẹ̀ jẹ́ yín náà lẹ fẹ́ fi bojú ó yá baálé yín ti fi bojú ẹnà tán kó lè ka yín baálé yín ti sọ pé àwọn ò fẹ́ kẹ́ ẹ bojú pípa àwọn ò bojú fúnra wọn ìfẹ́ ni o hmm, ó ga o mo máa máa béèrè àwọn ìbéèrè yìí lọ́wọ́ ìyàwó yín ẹ̀yin máa ní àǹfààní láti máa bá mi kọ sílẹ̀ ẹ ní àǹfààní láti sọ jáde lẹ́nu ok ìgbà máa kọ sílẹ̀. no ẹ̀yin kọ́ ah. mo ti fún àwọn ní pépà àti ibi tó máa kọ sí ìbéèrè alákọ̀ọ́kọ́ lélẹ́yìí àsọ yìí pé kí ni favourite colour ọkọ yín àwọ̀ tí ọkọ yín fẹ́ràn jù your husband's favourite colour. kí ni favourite food titi yín your own favourite food. ẹ ti kọ́ ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta sọ pé ìlú wo ló máa ń wù ẹ̀yin náà lọ́kàn láti lọ yàtọ̀ sí ìlú wa ń bá pé òkè o ìlú kan wà o bóyá ká relocate síbẹ̀ o ìlú wo ló máa jẹ́ ẹ̀yin fúnra yín. ó dáa ẹ ti kọ́ èyí tó gbẹ̀yìn rèé your husband born date ọjọ́ ìbí ọkọ yín ẹ má fi títí ẹ̀yìn pátápátá sí bóyá January 02 January 30 march forty one ah tó bá débẹ̀ <laughs> ẹ ti bá mi kọ́ bẹ́ẹ̀ ni wà á ó dà ìyá ẹ bá mi gbé wá ẹ ṣeun àdúpẹ́. bẹ́ẹ̀ ni ẹ lè tú ẹ lè tú ẹ lè tú ẹ mọ̀ bínú ẹ káàbọ̀ padà sórí ètò Ilé Aláyọ̀ lórí Orísun tẹlifíṣàn náà lè wà ṣé ẹ bínú pé àníkẹ́ yẹra fún wa díẹ̀. Ah, mi ò bínú mọ́. ẹ bínú mo ti béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ ìyàwó yín tó jẹ́ pé ẹ̀yin lẹ máa ní àǹfààní láti dá mi lóhùn gbogbo nǹkan tí wọ́n ti kọ síbi ṣé kí n ṣe ń lẹ̀. bẹ́ẹ̀ ni mà. ó dà á sọ pé kí ni favourite colour ti yín gbọ̀ngàn àwọ̀ tẹ́ nífẹ̀ẹ́ sí jù. white and royal blue. Woo! sister mi kọ white and royal blue ìpàtẹ́wọ́ fún wọn <laughs> hmm. ó dáa mo sọ pé kí ni favourite food ti sister mi gangan. rice. rice àti kini. rice and stew. Hey, ó pọ̀ yẹ́yẹ́ rice and stew bí sister mi náà ṣe kọ́ ni tó jẹ́ ń béèrè pé àti kí ni nìyẹn. <laughs> a sọ pé ìlú wo ni ìyàwó yín máa nífẹ̀ẹ́ sí láti lọ. USA. USA tí mo respect náà nìyẹn nígbà wọn bí yín lódò. I go to visit Nigeria. wọn lọ kọ Ondo síbi ṣe Ondo wọn bí yín mọ́. <laughs> mo mọ̀ pé ìbéèrè yẹn ò yé wọn ni nítorí mo sọ pé ìlú wo mi ní stéètì wo àbí nǹkan hmm. ọkọ yín ló gbà ẹ̀yin lè ṣe. Hmm, hmm, a sọ pé kí ni ọjọ́ ìbí ọkọ yín ọjọ́ tí a bí wọn. July twenty six. July twenty six ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn <laughs> wọ́n ti gba seventy five over hundred. pass mark. ẹni <laughs> ẹni anything above seventy distinction ni ẹ bá ń pàtẹ́wọ́ fún sista mi àwọn ọmọ yìí dáadáa ẹ nǹkan tá a máa ń wí rèé pé eh, ó dáa ká máa fi ojú sí àwọn nǹkan kéékèèké tó ń lọ láàrin lọ́kọláya ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó ti lógún ọdún nínú ìgbéyàwó tá a bá béèrè àwọn ìbéèrè tá a béèrè lọ́wọ́ yìí wọ́n á sì tún fìdí rẹ̀ mi wọ́n á sì tún fìdí rẹ̀ mi ó dáa ẹ jẹ́ ká ká sún mọ́ wájú ká sún ìbéèrè eléyìí ó ní í ṣe pẹ̀lú èmi tàbí àwọn hmm a sọ pé ta ni ẹni tó máa fẹ́ràn láti máa kọ́kọ́ ra ẹ̀bùn fúnra wọn nínú <laughs> àwọn èmi ni o ẹ̀yin ni èmi ni o ó dá àwọn níta ló wà affectionate jù láàrin ẹ̀yin méjèèjì èmi ni o ah, ah, ẹ̀yin náà tún ni hmm. ó dá wọn tẹ́ bá fẹ́ rìnrìn àjò báyìí ta ló máa ń di ẹrù tó pọ̀. Ah, àwọn ni o. <laughs> ó dáa wọ́n ní ta ló fẹ́ràn láti máa ṣe ìtọ́jú owó. àwọn ni o. <laughs> Eh, eh, eh, obìnrin fẹ́ràn láti máa ah, tọ́jú <laughs> owó. five and six ni. ta ló máa ń ra nǹkan jù bóyá kárẹ́ lè kára ká bá ti lọ sọ́hún tá a bá ti rí lè ká tó rà ká tó rè lè ká tó rè lè. Ah, ìyẹn ó dà pé fifty fifty ló <laughs> bye bye all the time wọ́n ní ta ló máa nọ́jà nígbà tí gbogbo yín bá ń ra nǹkan ta ló ah, máa nọ́jà èmi ni o <laughs> wọ́n mọ̀ ná dáadáa. ẹ mọ̀ dà náà ah. ta ló tún máa ń sọ́wọ́ náà. àwọn ló máa ń sọ́wọ́ náà. àwọn àsọ̀wọ́ náà ó dáa wọ́n ta ló máa ń kọ́kọ́ sọ pé má bínú. Ah. èmi ni o. <laughs> ẹ̀yin ni èmi ni o. nígbà ẹ mọ̀ pé eléyìí mọ̀ ṣeré pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni o ó dáa wọ́n ní ta ló fẹ́ràn láti máa sọ pé i love you lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ah, ah. èmi ni o. ẹ pàtẹ́wọ́ fún mọ́dà ẹ̀yin ní ẹ̀yin àtẹ̀rípẹ́ ẹ̀yin lè wà affectionate bẹ́ẹ̀ yẹn jùjùjù kódà ẹ máa ṣèlérí fún wa níwájú ilé ẹjọ́ tẹ wà yìí bọ́dà mi bá mi wojú ìyàwó yín ẹ bá ń sọ fún wọn pé nítorí pé o mọ̀ mi tán dáadáa. nítorí pé o mọ̀ mi tán dáadáa o mọ̀ mi tán dáadáa. o mọ̀ mi tán dáadáa. kí ló wá fẹ́ kí n ṣe fún ẹ báyìí o lálẹ́ yìí o. kí ló wá fẹ́ kí n ṣe fún ẹ báyìí lálẹ́ yìí o. kún ṣèkì lá fún yín o bá ti wù yín. bóyá kún ṣèkì ni o. ló mm, bá ti wù yín kẹ́yìn náà lọ kẹ lọ fọ́ ráǹdì mi o kí lẹ fẹ́ kọ́kọ́ yín ṣe fún yín. ẹgbẹ́ mi jáde ní weekend. ó kọ yẹ́yẹ́ jáde ní weekend. have a special treat. Okay ó yẹ kí n yín kí sísá mi ṣọ́ọ̀bù lọ́kùn <laughs> ah, ẹ sọ mi tẹ́ ẹ fẹ́ àṣẹ Eh, i'm new eh, in this area. ẹ eh, ẹ ó ti dáa wọn á máa mú ibi tó dáa ó yá ẹ ti ṣèlérí ẹ máa gbé wọn jáde ẹ máa fún wọn ní nice treat hmm, hmm. ó ti kàn yín náà hmm, ah, ó yá ọpẹ́ o ojú ọkọ yín kẹrin nítorí pé ẹ mọ̀ mí tán dáadáa nítorí ẹ mọ̀ mí tán dáadáa nítorí pé ẹ mọ̀ mí tán dáadáa nítorí pé ẹ mọ̀ mí tán dáadáa kí lè wá fẹ́ kí n ṣe fún yín lálẹ́ ìní yìí báyìí kí lè fẹ́ kí n ṣe fún yín lálẹ́ òní mo fẹ́ massage. <laughs> massage olóyin eh, olóyin mọ́mọ́. ok as in full body massage. Eh, láti orí mi dé ìkọ́nà ẹsẹ̀ mi. Hmm. sí wàhálà. Hmm. lẹ́yìn before massage nǹkan. ah my favourite food ni. Eh, favorite food kí ni favorite food bọ́dà mi. Guys and stew rice and stew plantain pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ plantain pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ plantain tó bá ti fún wọn ní favourite food wọn tán bẹ́ẹ̀ ni ma wọ́n fẹ́ massage from massage to the other room. yes hallelujah. ọkọ <laughs> oh, ẹ bá fún wọn pẹ́ẹ̀kì wọn fún yín massage ẹ bá fún yàrá pẹ́ẹ̀kì ó yá ló dá mi lójú pé ẹ̀ ń gbádùn àwọn ìdílé aláyọ̀ tèmi lórí ètò ní àṣálẹ̀ nítorí pé èmi gan-an kó wọn jẹ lélẹ̀ tó sì jẹ́ wípé ìyàwó ẹlẹ́jẹ̀ tútù náà ni sísítà mi torí ẹni mo ṣe pé à ń bá wọn yọ̀ à ń bá wọn dúpẹ́ wípé inú ilé wọn á máa dàgbà nínú ọgbọ́n àti òye ẹ kalẹ̀ lọ́dẹ̀ à ń padà bọ̀. n máa bá ọ lọ ni o àá àjẹ́ máa bá ọ lọ n ó máa bá a lọ ni o baby i wanna love you <laughs> ẹ sọ bẹ́ẹ̀ fún dáàdì náà mi láìkẹ́ máa dọ̀ ẹ ti mọ̀ pé lórí ètò Ilé Aláyọ̀ no dọ̀ movement ẹ̀yin náà ẹ̀kọ́ fún wa wọ́n máa bá ọ lọ ní àwọn àjẹ́ wọn máa bá ẹ lọ ẹ wojú wọn sáwọn aráàlú lè fẹ́ bá lọ <laughs> ó dáa àti káàbọ̀ padà sórí ètò Ilé Aláyọ̀ ní àṣálẹ́ tèmi àwọn ìdílé Ìgè náà lájọ wà lórí ètò wọ́n ti ṣe abala ṣòmọ̀ mi tán wọ́n sì fẹ́ akọyọ dáadáa nítorí pé wọ́n wọn ara wọn ẹ́ dojú àmì abala tí a fẹ́ bọ́ sí báyìí abala tí a ti máa sojú abẹ́ ń kò ní bọ́dà mi a fẹ́ sojú abẹ́ ń kò ìdí tí a ṣe gbé abala yìí kalẹ̀ ni pé nínú ìgbéyàwó kì í ṣe gbogbo ìgbà ló máa ń dùn tó máa ń dán àwọn àsìkò kan kan máa wà tí sísà mi máa ṣonú ìjọba lẹ́yìn gan ni mi ò mi ò ráyè hmm. àwọn àsìkò yẹn àwọn nǹkan tó máa ń fà ló máa ń wù wá ká sọ̀rọ̀ nípa ẹ̀ ká lè máa ṣe àtúnṣe kírú àwọn àsìkò yẹn kó má bàa máa pọ̀ jù nínú ìgbéyàwó wa ẹ ọ̀dọ̀ yín ni màá dúró sí kí ni nǹkan yọkàn tẹ́ lè wò pé nínú ìyàwó yín o níwọ̀nba ìgbà tẹ́ ẹ ti jọ wà papọ̀ yìí tí ẹ máa fẹ́ kí wọ́n tún yí padà sí dáadáa. <laughs> Ah. èmi believe pé kò sí ẹni tí ó kò sí perfect torí ẹ̀ náà la ṣe gbé àbálẹ̀ kalẹ̀ kò sọ́ni tó pé tán so bí yàn bá ṣe ń mọra yàn sí yàn tí wọ́n máa rí àwọn ìwà tí kò dùn mọ́yàn nínú. bẹ́ẹ̀ni ẹyọ kan ẹ kàn bá wa sọ ẹyọ kan fún sísítà mi tẹ ẹ máa fẹ́ kán yí padà sí dáadáa torí àwọn náà sì máa sọ tiyín so tó bá ti wù yín kẹ ẹ máa ṣe aago lọ fún o. <laughs> ok mi ò mo fẹ́ kó kó máa kó máa rẹ́rìn sí hmm. Hmm, fẹ́ kó máa rẹ́rìn sí do ọlọ́run ò dá wa dá wa bákan náà èmi sì mo lè rẹ́rìn pa sí hmm. mi bọ̀tọ̀ ń gbà míì mo máa lejú màá bá ìfẹ́ kí ló ṣe ẹ́ kò sí hmm. nǹkan kan. èyí dẹ̀ ti máa wà worried pé kí ló sọ ọmọ ìṣe mo ti ṣe é ní. you understand eh? <laughs> so i just want us to have a, a, a marriage full of happiness and joy every time. Hmm. sister ah ó tó hmm, n tẹ́ ẹ béèrè yẹn ó tó sister mi ṣe gbọ́ ọkùnrin nípa àwọn fẹ́ kẹ́ ẹ máa rẹ́rìn-ín sí i kẹ́ máa rẹ́rìn lọ́pọ̀lọpọ̀ ìgbà kẹ́ máa rẹ́rìn wọ́n fẹ́ kẹ́ tètè darúgbó wọ́n fẹ́ kẹ́ máa rẹ́rìn ó dáa ṣe máa ṣèlérí fún wa pé ẹ máa máa rẹ́rìn <laughs> kí ló máa wọ̀nyí náà kẹ́ ẹ yí padà nínú ọkọ yín. ok ẹ jẹ́ ẹ̀rọ. bóyá nǹkan kan tẹ̀ ti rọra notice ni wọ́n máa ń ṣe hmm. tẹ̀ dẹ̀ fẹ́ kó kọ̀ntínú ẹ̀ tí ẹ fẹ́ kó bá ìgbéyàwó yín dàgbà rárá. bẹ́ẹ̀ni hmm. máa ń tẹ fóònù gan. wọn láìkì kan wà tẹ fóònù. olúwa èmi náà dúpẹ́ lọ́wọ́ rẹ̀. <laughs> kọ́ba lè mú why it's time for my spend pẹ̀lú fóònù. kan fún ẹ̀yìn náà ni ah, hmm. n tí sísà mi rọra sọ yẹn ó ń da ìgbéyàwó rú hmm. mi kò fún mi látẹ̀ńṣọ̀n tọ́ bá ní kí ló wá ṣẹlẹ̀ gangan ní kò tiẹ̀ ráyè tèmi fóònù yìí ni ṣá. ó dáa ya ẹ̀jẹ̀ àbèrè báyìí sísá mi ẹ̀yin lẹ́ máa kọ́kọ́ ṣèlérí ẹ wojú ọkọ yín kẹ́ sọ pé èmi èmi orúkọ yín. èmi Ìgè Felicia Fọlọ́runṣọ́. Hmm, hmm. mo ṣe ìlérí fún ìwọ. mo ṣe ìlérí fún ìwọ ọkọ mi. Hmm, pé màá máa rẹ́rìn-ín dáadáa. pé màá máa rẹ́rìn-ín dáadáa. àti tẹ́ ẹ béèrè nìyẹn kò tún tẹ́ sọ̀rọ̀ tàbí sọ fún yín màmá rẹ́rìn dáadáa màmá rẹ́rìn dáadáa màmá múnú ẹ̀ dùn màmá múnú ẹ̀ dùn lọ́pọ̀lọpọ̀ ìgbà lọ́pọ̀lọpọ̀ ìgbà olùwàkúrọ mi lọ́wọ́ ṣẹrí ẹ̀rín tẹ́ sọ yẹn grace ni o hmm. ẹlòmíà fún wọn ọkàn lójú kokokoko ni wọn ní kí ní sàǹtì tó bá ti yá àwọn èèyàn máa fi dáhùn mọ ó máa ti tó máa ń lójú kokoko yẹn tiwa ò ní rí bẹ́ẹ̀ bóyá bọ́dà mi ó ti kàn yín náà ẹ bá ń wojú ìyàwó yín kẹsàn án pé èmi èmi lágbájá ọmọ lágbájá Olúdọlápọ̀ Joshua mo ṣe ìlérí fún ìwọ mo ṣe ìlérí fún ìwọ Ige ìyàwó yín ó yà Felicia mm-hmm. wípé wípé mi ò ní máa tẹ fóònù ní gbogbo ìgbà mi ò ní máa tẹ fóònù ní gbogbo ìgbà gbogbo àsìkò tó yẹ kí n fún ẹ gbogbo àsìkò tó yẹ kí n fún ẹ mi ò ní fi tẹ fóònù mi ò ní fi tẹ fóònù mọ́ olúwa kó ràn mí lọ́wọ́ olúwa kó ràn mí lọ́wọ́ àmín àmín mm-hmm. a mọ̀ pé ẹ̀ tó pọ̀ lórí fóònù yín pẹ̀lú iṣẹ́ yín ṣùgbọ́n ẹ máa reduction yẹn. you don become two now ó yàtọ̀ sí ìgbà tẹ́ ẹ ṣe ṣíngó ṣíngó ṣíngó. Eh, ó ga jù ẹ̀yin aráalé eh, àti sojú abẹ́ ń kó lórí ètò Ilé Aláyọ̀ lọ́jọ́ tèmi ẹ̀yin náà ẹ máa sọ tìyín lé gbogbo àwọn ìwà tí dáàdì máa ń wò ẹ máa sọ fún wọn bó jẹ́ sáìsìkì dáàdì ló ti pè jù ẹ fàṣepè sọ fún wọn òní sáìsìkì ẹ ti pọ̀ jù ẹ bí wàá ṣe wà fóònù mọ́ yàrá kókókókó bí ẹni pé ogun fẹ́ jábọ́ dáàdì máa gbọ́ ó dà tí bọ́sà balẹ̀ ìfẹ́ rèé bọ́dà mi. Eh, àwọn eré ìfẹ́ tí wọ́n gbé wá fún yín bákan náà ni ṣùgbọ́n ọ̀tọ̀ọ̀tọ̀ nígbà tẹ́ máa ṣe ọ̀dọ̀ yín la máa ti bẹ̀rẹ̀ nítorí ọ̀dọ̀ ọkùnrin náà ló ti ń bẹ̀rẹ̀ mo fẹ́ fẹ́ ọ̀dọ̀ ọkùnrin ló ti ń bẹ̀rẹ̀ wọ́n ní kí ẹ bá wa sọ mo fẹ́ràn ẹ nítorí márùn ẹ máa wojú inú ìyàwó yín mo fẹ́ràn ẹ nítorí mo fẹ́ràn ẹ nítorí I love you because I love you because I love you márùn ẹ máa wọnú ẹyin ojú ìyàwó yín báyìí. Mm. mo fẹ́ràn yín torí pé oníwà ìrẹ̀lẹ̀. ẹ bá ń gbọ́wọ́ yẹn lọ sí ẹ̀yìn wọn bá ń dì wọ́n múlẹ̀. mo fẹ́ràn yín torí o ní ẹ̀mí ìrẹ̀lẹ̀. Hmm, o dè ní. mo fẹ́ràn yín torí pé o rẹwà lọ́mọ obìnrin. <laughs> mo fẹ́ràn yín torí pé o mọ iná gidi dá. Eh, eh, eh, èmi mo ná dákẹ́ ó dẹ̀ ta. <clears throat> mo fẹ́ràn yín torí pé o wà supportive. wà ó di mẹ́rin. mo lè fẹ́ràn yín torí pé o ní ibi tó ń lọ o ní hmm. vision. ní àfojúsùn tó dáa ẹ fẹ́ yọkan lé ká fi mo lè fẹ́ràn yín torí pé mọ̀ wípé wàá máa rẹ́rìn sí i. ọ̀rẹ́ rìn náà ni ẹ̀rí pé títà mi ti ń rẹ́rìn báyìí láti orí ètò lọ láti àṣálẹ̀ títà mi ìbéèrè eré ìfẹ́ ẹyọkan tó gbé wá fẹ̀yìn náà nìyẹn o nǹkan títí yín fi lé ni pé tẹ́ bá ti bá mi sọ ìdí márùn-ún tẹ̀yìn náà fi fẹ́ràn wọn ẹ wàá bá mi dúpẹ́ lọ́wọ́ wọn tó fi jẹ́ ẹ̀yìn báyìí ni wọ́n na gan ni instinct wọ́n na gan ní àwọn ẹ̀mí nìkan náwó gan nínú gbogbo obìnrin tọ́pọ̀ tọ́pọ̀ lágbàáyé bóyá ẹ̀yin náà bá mi bóyá ẹ máa káwọ́ lé wọn lórí ẹsẹ̀ ni ẹ máa gbé ọkọ mi hmm. mo fẹ́ràn ẹni pé nítorí wípé o hmm, wà kẹrin hmm. and number two Odi meji. méjì ó di alákọ̀ọ́kọ́ because you you are a happy man. Hmm. nọmba three yorùbá ni kẹ́ ẹ sọ yẹn o. <laughs> Hmm, hmm. ẹ jẹ́ ọmọkùnrin tó rẹwà dáadáa. ẹlẹ́kẹ̀rin ẹ jẹ́ ọmọkùnrin tó mọ Ọlọ́run. torí wọn ní bẹ̀rù Ọlọ́run. ẹlẹ́karùn-ún ẹ jẹ́ ọmọkùnrin tó mọná dáadáa. Ah, ẹ tún fẹ́ràn ọkọ yìí torí wọ́n mọná dá. bẹ́ẹ̀ ni o. <laughs> ó yẹ náà ó yẹ bá dúpẹ́ lọ́wọ́ ọkọ yín ti wọ́n ti ń tọ́jú yín tí wọ́n náwó gan yín tí ó sì jẹ́ pé ẹ̀yin náà fẹ́ bá lo gbogbo ìgbésí ayé wọn. ọkọ mi adé mi ìfẹ́ mi ẹni bí ọkàn mi mo fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ah. nítorí pé jẹ́jẹ́ bí iṣẹ́ ń ṣe jẹ́ olórin iṣẹ́ olórin iṣẹ́ orin lẹ ń ṣe iṣẹ́ ọmọbìnrin iṣẹ́ obìnrin àwọn obìnrin oríṣiríṣi ló wà ní sàkání lè hmm. máa ń rí wọn lóríkòrè I want to use this opportunity to say thank you for choosing me, mm. despite my faults and my um, and my Short shortcomings. Mm. Thank you so much. Aya yín nù yín o. Ó ṣe jẹ́ ìbúlẹ̀ ń sọ. <laughs> Ẹ̀yin wá bá mi sí ìlú. Èèyàn dúpẹ́ lọ́wọ́ ìgbà bẹ́ẹ̀ kọ́ hmm. bẹ́ẹ̀ kọ́. Straight kiss. Ṣé ìyá ìyàwó wá bí mi? Ṣèbí ìyàwó yín ni? Ah, ah, eh. ẹ ṣe jàre ó ga jù lórí ètò lẹ́yìn àwọn aráalé gan-an iná eh, máa dọ̀ọ̀lù ẹ̀ àwa ti pèsè fún wọn lórí ètò báyìí kẹ́yìn náà ẹ ẹ sáré gbé sí wọn dádì láti bẹ̀ lọ <laughs> kó máa lọ sí ọba rúùmù náà ni ẹ ṣe gan ni adúpẹ́ ìgbéyàwó yá máa tẹ̀síwájú láṣẹ ọlọ́run ọba eh, bí mo ti ń sọ ẹ máa ṣe ten year anniversary ẹ ṣe twenty ẹ ṣe thirty ẹ ṣe forty ẹ ṣe fifty together lágbára ọlọ́run gẹ́gẹ́ bí èṣù èṣù bí èèyàn kò ní yà lọ́dọ̀ yín rárá rárá eré yà ló dá mi lójú pé ẹ ti rí ẹyọ kan tàbí méjì gbámú náà pẹ̀lú àwọn olólùfẹ́ tí mo gbà lálejò lénìí ìfẹ́ ẹ jẹ́ kó máa ṣàn nínú ilé yín gbogbo nǹkan tó bá dẹ̀ ti ń ṣẹlẹ̀ náà ká máa fi pẹ̀lẹ́ kùtù ká máa fi yanjú ẹ̀ ẹ má gbàgbé ìtàn kékeré tí mo sọ nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ ètò pé nǹkan tí ò dáa ni kí ọkùnrin sọ̀rọ̀ ẹ̀ di ààrẹ apàṣẹ wàá sínú ilé kó tẹ̀ má fún obìnrin ní ààyè kékeré láti ẹ̀ ti lè gbà á nímọ̀ràn n tó burú jáì ni n tó burú jáì ni ẹ jẹ́ ká máa sá fún àwọn ìwà tí ò dáa àwọn ìwà tó lè mú kí ìgbéyàwó wa kó má lọ síwájú. ẹ bí mo ti sọ yìí pé ó ti ń dìgbà kan ná lórí ètò lẹ́ni Ọlá Ọ̀nàbàjọ ni mò ń jẹ́ ayálóhà ṣeun la fún mi aláṣàkẹ́tì ní gangan tí ò pọ́ mọ̀ ilé gbogbo ìfẹ́ lórí ètò ilé aláyọ̀ kí ló ń ṣẹlẹ̀ ẹ tẹ̀lé mi lórí gbogbo social media handles mi at Ọ̀nàbàjọ Ọláwálé at Ọ̀nàbàjọ Ọláwálé tó bá dórí Orísun tẹlifíṣàn ẹ̀ tó bá a sọ̀rọ̀ at Orísun TV náà ni TV gbogbo social media wa pátápátápátá tẹ́yìn bá dàbí àwọn ìdílé aláyọ̀mí tẹ́yìn náà fẹ́ wá bá a darapọ̀ ẹ ti àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ gbogbo ẹ̀ la máa rí ta sì máa fún yín lésì tó dáa mo ti wá sọ wípé eré àtayọ̀ náà láti pàdé ní ọjọ́ míì ọjọ́ rẹ tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ jẹ́ ìdojúwọ́ sáwọn aráalé pé ó dàbọ̀ ó ti gbà. ó dàbọ̀.